صلى يوم العيد ركعتين لم يصلي قبلهما ولا بعدهما أخرجه السبعة وعنه رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم صلى العيد بلا أذان ولا إقامة أخرجه أبو داود وأصله في البخاري وعن أبي سعيد رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم لا يصلي قبل العيد شيئا فإذا رجع إلى منزله صلى ركعتين رواه ابن ماجه بإسناد الحسن وعنه قال كان رسول الله صلى الله عليه وسلم يخرج يوم الفطر والأضحى إلى المصلى وأول شيء يبدأ به الصلاة ثم ينصرف فيقوم مقابل الناس والناس على صفوفهم ويعظهم ويأمرهم متفق عليه الحمد لله والصلاة والسلام على نبينا محمد وبعد فقلت ìkẹ́ àti ìkẹ́ fún aṣíwájú wa anábíwá muhammad sallallahu alayhi wa sallam ní ìtẹ̀síwájú lórí àlàyé nípa àgbóyé ẹ̀sìn islam pàápàá jùlọ ètò níbàṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìjọsìn wa. èyí tí a wà láyé ẹ̀ tá a ṣàlàyé lọ́wọ́ òun náà ni ọ̀rọ̀ nípa sọlá tó lè ẹ̀yìn dẹ́yìn irun ọdún léyà àti irun ọdún ààwẹ̀ rọ̀mọ̀dọ́n eléyìí ni à ń ṣe àlàyé ẹ̀ lọ́wọ́. nínú àlàyé tí a ṣe káyìn òun lọ̀rọ̀ lérí àwọn àwo gan lọ́yẹ kí wọ́n lọ kí ìrùn eid àwọn àwo lọ́yẹ kí wọ́n lọ kí ìrùn eid ajẹ́kọ́yẹ wa pé gbogbo wa pátápátá atọkùnrin atobìnrin atọmọdé wa àtàgbà wa la ní láti jáde lọ kí ìrùn sọ̀rọ̀ àtúnlẹ̀ eid. láláì sẹ́kù ẹnì kankan nínú ilé eléyìí ó wà ní ìbámu sí ọ̀rọ̀ èyí tí ìyá wa ó àpéyì àtọ́gbà tó gbà wá eléyìí jẹ́ pé a mọ̀ pé tó bá di inú ọdún a gbọ́dọ̀ rí mùsùlùmí kan kó tó jòkó sínú ilé àfi ká jáde ta. kọ́dà ó dérí ẹni tó ṣe pé kò nírun nínú àwọn obìnrin òun náà gbọ́dọ̀ jáde àtẹni tí èrí tàbẹ́lẹ̀ àtẹni tí èrí tàbẹ́lẹ̀ nínú àwọn obìnrin ni o kì í sọkùnrin o kò sọkùnrin kan fọkùnrin kan bá ya àyàkuyà nínú ẹ̀sìn yìí kò ní sọ fún wọn ní ríta ọ̀lẹ́ nínú ọkùnrin ní eríta yóò wá lóhun ṣe kálúwà àti ẹni tó ṣe pé ó yọ ní bídí àparáwú tí ó lóun ṣe pálówà kò ní jáde ta aláìní kan ṣe ni gbogbo àwọn ọkùnrin mẹ́ta tí wọ́n wúlò báwọn èèyàn wá kiri mọ́nú lé obìnrin ni jáde ta àwọn lọ́lọ́run ni wọ́n máa gbé nu lé ó jẹ́ fáwọn náà wọ́n ń jáde jù nísì kọ́lọ́kọ́sọ wa bẹ́ẹ̀. àfẹnitọ́ba rẹ̀ táàrà yẹn sì lágbára kọ́wọ́ tiẹ̀ àtẹni tó bá tún dúró tó mójútó bóyá tó bá ní kó wọn jáde lọ wọ́n ṣeéṣe kẹ́ni yìí ó ti láwọn bùkátà kan tó fẹ́ nílì láre tí ọba ní bùkátà kankan tẹ́ni yóò ní bùkátà sí kóun náà jáde ẹni tó dó aláàrẹ àmọ́ aláàrẹ ó ní bùkátà sí kó tó dé kó aláàrẹ eléyìí ni àwọn àlàyé díẹ̀ ta sọ síwájú láti ra wa létí. nínú àwọn ẹ̀kọ́ èyí tí ó tún wà nínú tíra èyí tí a kà gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé tíra àbúrógùn mọ̀rọ̀ gbìyànjú láti àká òun ni à ń ṣàlàyé rẹ̀. ẹ̀pà wa àdéṣe tòní tí àpá wa àdúrà àwọn ọmọ rúgbà wa wọ́n fẹ́ ṣàlàyé fún wa bóò láti kí irun eid bóò láti máa kí irun eid mélòó ni ìjọ ní kótóbà àbí òní kótóbà eléyìí ni a máa gbọ́yé nínú hadith ti abẹ́ka náà. وعن ابن عمر رضي الله عنهما قال abdullahi muhammad ló bá ní sí wa ó sọ báyìí pé. kí a nà وأبو بكر وعمر أولي النبي محمد صلى الله عليه وسلم وأبو بكر وعمر أتابو بكر أتي عمر أمتتا يصلون العيدين أولي أمتتا وما كيرو عيد méjèèjì ìwọ̀n yìí ni wọ́n nù ìwọ̀n ọdún léyà àtọ̀dún àwẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n máa ń kírun yìí kọlù lálẹ́ kótóbà wọ́n máa ń kí síwájú kí wọ́n tó ṣe kótóbà mutafakun ali ẹgbẹ́ àyìnbẹ nínú bukari àti muslim yẹn pé sọlọ́nà lẹ́yìndẹ́ wọ́n kí ìrùn ọdún léyà àtọ́dún àwẹ̀ síwájú kí wọ́n tó ṣe kótóbà. eléyìí ni. ọrọ tí a fa abdullahi umar fẹ́ sọ fún wa. àwọn pé a kí ló tó tó dàpọ̀ abubakar tó tó dàpọ̀ anabi ṣebí tẹ̀ wá ti dàpọ̀ pé anabi wa muhammad wa kírun kírun ọdún léyà àwẹ̀ síwájú kó tó ó ti tó lẹ́yìn bẹ́ẹ̀ ni ó ànábì náà lọ̀gá kí ló tó wá fún dé tó fi ń dákọ̀ abubakar àti umar bẹ́ẹ̀ ni wọ́n nídìí tí fi ń dárúkọ bẹ́ẹ̀ ni pé kí ìrújú tó lè wà lójú ẹlòmíì kó lè bá àkúrò pé kìí ṣe pé pàtó tẹ̀yìn ànábì sọ́kọ̀lọ́ àwọn ọ̀rẹ́ wọ̀ sẹ́là ìṣe tá a mọ̀ ànábì mọ̀ lásìkò rẹ̀ nígbà tí máa ń kírun ọdún lé àtọ́dún àwẹ̀ àwọn sọ̀hábà yí padà ká lè kílẹ̀ sí wa pé àwọn sọ̀hábà wọn ò ṣe kéde wọn ò yí padà etí ń lọ lójú ayé ànábì náà nísìnyí lọ lẹ́yìn wọn. pàápàá jùlọ láti fi sẹ̀rí fún wa nípa ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sínú àwọn kan nínú àwọn táàbì yìí à ń pe arákùnrin yìí ìkan àwọn olórí ni à ń pè ní marwan ibn hakam mọ̀rọ̀hánà ọmọ akámi yìí inú àwọn eléré àwọn mùsùlùmí ni àwọn tábì yìí ni nígbà tó di àsìkò rẹ̀ tó wà lórí oyè ó chéjì ó chéjì àsìkò tí wọ́n kírun àtàsìkò tí wọ́n ṣe kótóbà fọjá àlàlù kótóbàtà kọ́bùlà sọ̀rá wọ́n sọ̀rá bá àdàlù kótóbà òun gbé ìrún sẹ́yìn kótóbà wọ́n gbé kótóbà síwájú ìrún gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe níbi ìrún júmọ̀ àwọn èèyàn sì takò níjọ́ náà lọ́wọ́ nínú àwọn tí wọ́n takò ní abdullahi ẹ̀yẹ̀rẹ̀ ní àfáwọn abúsàáyé ìdìlọ́kọ́dé abúsàáyé ìdìlọ́kọ́dé nígbà tó rí gọ́mẹ́lọ́gbẹ́rí mímbà rí ẹgbẹ́ bó ṣe wà ní ìpínlẹ̀ májà ọba fà pé bọ́ọ̀lẹ̀ ó ṣe gorí mímbà ni àti àti a máa ń kírun dákọ́ di pé a sì kú lọ́jọ́ òní ni lọ́jọ́ òní ni à ènìyàn wa mọ̀rùwánù ọmọ wa ni à ìwọ ọmọ pé àwọn èèyàn fẹ́ máa dó bá máa tàbá bá kí nìkan ká tó ti kútúbà wọn fẹ́ máa gbọ́ ọmọ káwọn èèyàn lè máa wá gbọ́ káwọn èèyàn lè máa gbọ́ kútúbà tó ní làbí ṣe kẹ́ni làbí ń ṣe síwájú ìrún sẹ́ẹ̀lì ló mú wa o nígbà wọn kan náà ti máa ń ṣe lónìí tí wọ́n ní tí wọ́n yí súnà ànábì padà tí wọ́n ní pé torí àǹfààní kan ìgbìyànjú ọwọ́ ọ̀tá wọn sẹ́ẹ̀kùn kí tá a bá ní ká gbé sínú làákàyè ọ̀rọ̀ tó sọ yìí. da torí pé táwọn ẹ̀fọ́ ti kírun tó báyìí wọ́n ń lọ lẹ́nu wọn ò dúpọ́ fún tó bàbá ìmáàmù àti dàdánù nìkan náà wàá dòkó. wọ́n máa wọ́n máa máa sọ̀rọ̀ dálẹ̀ bí rẹ́díò àsọ̀rọ̀ mọ́gbẹ́sì. ọwọ́ rò pé ẹja máa ṣe kó túbà síwájú torí ẹ̀ mọ̀lẹ́ máa gbọ́ tàbí ẹ̀sọ́ ẹ̀fẹ́ gbọ́ tàbí mọ̀ ẹ̀ sì máa gbọ́ wá sí pàtàkì fún yín a máa ṣe kótóbà síwájú èrò bá àṣẹ ṣe ń jọ jimá àmà sí bí èdè a ẹni ló ń wá lóòótọ́ abẹ́rẹ́ yìí o lá ìṣèhádà làwọn afá máa ń sọ fún àwùjọ òde nẹ́sì gbogbo yóò tá a bá ti rẹ́ẹ̀lì látọ̀dọ̀ ànẹ́lì àti ọ̀dọ́ ọlọ́run ọba ẹnì kankan wọn gbọ́dọ̀ ṣe gbìyànjú mẹ́sì yìí má tí ọ̀wà gbá ìgbìyànjú àmọ́ tẹ́lẹ̀ ọba sí abẹ́rẹ́ yìí ọba sí ti kéde. kọ lọ direct tẹ ẹ bá ṣe gbìyànjú ń lọ́wọ́ á gba ìgbìyànjú yẹn wọlé ajẹ́pọ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ wọn ò lẹ́rìí ẹ gbọ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ jẹgbẹ́ tẹ mọ̀ káàkiri wọn wọn ò nípa pé wọ́n máa ń fi ojú ọwọ́ pa ìdà wa pé máa kóra ká máa ṣàdúrà náà káwọn ṣàdúrà tó tàbá ṣe bẹ́ẹ̀ àwọn mùsùlùmí ní ẹ́ àwọn afá àti dààmú wọn púpọ̀ jù tàbálẹ̀ ń ṣe léyìí nǹkan súnà ńlá máa wí bẹ́ẹ̀ ntí súnà mú àrà máa wí bẹ́ẹ̀ ó yá sọ́dọ̀ àwọn fún gbélé wọn lọ́wọ́ lọ ní àbá àbúlá àwọn ọgbọ́rùn mi sọ fún wa pé lásìkò ànábì o àtàsìkò àbúbákẹ́rì o àtàsìkò ọmọrù o wọn a máa ṣe kútúbà lẹ́yìn kíni lẹ́yìn sọ̀láàtù ni kí wọ́n mọ́ agbátẹ̀jẹ pẹ̀lú kíni pẹ̀lú èyí tí mẹ̀rùwánù ọmọ mẹ̀rùwánù ọmọ ákàmù sí láti pé ọ̀rọ̀ tó ń wáyé bó ṣe ṣàlàyé yẹn bó ṣe wọ́n ṣe láyà wọ́n ṣe láyé àgbákiri wọ́n ṣe láyé umaru a rí pé ìdárúkọ umaru àgbákiri ó sì pàtàkì lóòótọ́ níbẹ̀. ìṣẹ̀lẹ̀ yìí náà bẹ́ẹ̀ di olùṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí ottoman tọ́jà kàlífà àwọn ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ pé yẹn náà ní à nílò lẹ́rìí ìgbìyànjú ni ottoman ṣe àmọ́ nǹkan yẹn náà kọ́ta kó ń tà nẹ́bi sí i. tá a lọ sí hajj téèyàn bá sí hajj téèyàn bá dé mìíràn èèyàn máa ń kírun méjì méjì ni àní kí ní mẹ́rin méjì méjì lànà bí kí pàápàá jùlọ fáwọn tí wọ́n jó nínú àgbẹ̀ méjì méjì lànà bí wọn kí. ń kírun yẹn ní méjì méjì tẹ́lẹ̀ ọwọ́ aṣọ ní mẹ́rin mẹ́rin àwọn èèyàn wà lọ bá ní ìdí olórí wa kí ló dé tó tún kírun ní mẹ́rin mẹ́rin anábì òkì báyìí abákìrì òkì báyìí kọ́dà àwọn mọ́rù lásìkò rẹ̀ méjì lòun náà kírun ní mìíràn kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀. osman wa dáhùn lóhùn pé ẹ ẹ ní pé ọdún yìí kátòrà àrùn báyìí. abáni àpọ̀ ní hajj lọ́dún yìí wọ́n lè jò hàn àtàwọn aláìmọ̀kan wọ́n pọ̀ láàjì lọ́dún yìí àwọn ọ̀rọ̀ oko àwọn náà pè lára abájíà wọ́n pọ̀ ní hajj lọ́dún yìí púpọ̀ mo kí mọ̀ rò pé ìrún ti di méjì méjì ni ni mo fi wò kan kí gbogbo wa lọ́jọ́ ni ká kì í pé kọ́mọ́ rò pé ti di méjì méjì kọ́mọ́ jẹ́ pé yẹn ni wọ́n gbé lọ ìlú wọn kódà ló jẹ́ síbẹ̀ tábà wo tí òtòmánù ṣe á ní ọba làkàyè àmọ́ kí ni ò ní jẹ́ ká ṣe é káàbù sọ pé tí òtòmánù ṣe níbẹ̀ yẹn kò dáa tó torí pé ọta kóńtà ànábì ṣe lásìkò ànábì àwọn aláìmọ̀kan náà ń pọ̀ àríwọ̀ ọ̀pọ̀ ni ṣe báwọn ẹ̀kan lọ gba ìsìláàmù ní pátó mọ́kà àwọn ẹ̀kan ló sì gba ìsìláàmù lásìkò tí wọ́n ń ṣe ájì gbogbo àwọn yìí náà ní wọ́n lè má mọ ẹ̀kan púpọ̀ nú ẹ̀sìn àìmọye nínú wọn tó bá ìsìláàmù tí ò lọ sílùú mọ̀dínà ní pátó mọ́kà ń bẹ nínú wọn tí ò lọ sílùú mọ̀dínà tó ṣe pé kò ní láǹfààní àti mọ̀ nípa ẹ̀sìn lójú méjèèjì wàdà nàbẹ̀sì padà wá ṣe hajjatulwàdà ànábì ò sí kíni méjì méjì náà ló kí irun rẹ̀ torí àti pé a nílò àṣẹ̀rí nítorí kó takuntà ṣe àmúgbà táwọn yòó kún lẹ́rìí wọ́n ní ànábì ò ṣe báyìí kọ́ àbúbákẹ́rì náà ò sí kíni àtúbá umaru náà umaru náà ṣe kíni àwọn ọmọ ẹlẹgbẹ́ máa fẹ́ gbàbẹ̀ wọ́n láti fi sẹ̀rí fún yín láti fi nọ́ọ̀kì yín dànù níjẹ́ bá fẹ́ takò wọ́n. wọ́n ní usman ṣe bẹ́ẹ̀ jọ́nà lọ́wọ́ wọ́n sì béèrè lọ́dọ̀ kan náà sọ̀hábà nípa pé orí tí usman ṣe ni ó ṣe takò ó ní alùpùpù òṣàrún ah, káyapa wàhálà ni torí ẹ̀ mi ò fẹ́ yapa usman máa tẹ̀lé lérí ntòsí ẹ dákun sẹ́ẹ̀dì wa bẹ́ẹ̀ báwọn ẹlẹ́gbẹ́ lónìí láti máa fi sọ pé táwọn bá ya pa kankan ní nǹkan tó jódodo ká má sí táwa ní kó má sí wọn á ní àwọn lè ṣe ẹ má wulẹ̀ ta pa wọn torí pé ìkan náà sọ àbá tó fún ẹ wékè ni àtìláfó sẹ́rò kálukó fi alẹ̀ ká máa ṣe bá ṣe gbọ́ yé sọ́ábà yóò tako usman ó sì rí pé tí usman ṣe kí ni ní ṣe kọ̀ ráì ẹ̀yin náà fi wálẹ̀ làwọn ẹlẹgbẹ́ fi ní kọ́ìlà kan lọ́dọ̀ wọn tí wọ́n máa ń lò láàrin ara wọn ìyẹn ni pé òfin wọ́n gbófin yẹn kalẹ̀ láàrin ara wọn wọ́n máa ń lò wọ́n ní a máa fẹnu kò àjọ máa ṣe nàtà àmàlù pé ìmọ̀tàfàkùnà àlẹ́ àjọ máa ṣe níbi tá a bá ti jọ gbọ́ra wa yé níta bá ti jọ mọ̀ pé eléyìí báyìí ló ṣe rí àjọmọ̀ bára wa sí mẹ́ níbi tá a bá ti wá ṣe kí ni tá a ti gbọ́ra wa yẹ́lẹ́ lérí wọ̀nyẹ́ àtúrò bá àdó rẹ̀ bá àdó fi mọ̀ tẹ́lẹ̀ fún ẹ̀fì.